sọ fún ẹ wípé òun ti gbọ́ ìgbẹ́ òun ti gbọ́ àdúrà rẹ mo ń ṣetán láti fi àmì bí kò ti gbọ́ àdúrà rẹ. ẹ kí aleluya. aleluya aleluya aleluya. ẹ̀mí wọn ni kò máa jó kó máa yọ. ṣáì tẹ̀rọ bàbá bá ayọ̀ ló tọ́ sẹ̀ torí pé gbogbo ohun tó farapamọ́ tí o kò rí ó ṣe é tẹ̀ bàbà ṣe é bò gbogbo ohun tó dàbí ẹ̀dùn ọkàn ṣe é rẹ̀ bàbà ṣe é bà tó farasin òun olúwa ni ò ṣetán láti fi hàn sẹ́yìn bàbà bà ṣe é bò bò bò ṣe é bàbà ẹ̀ ọgbọ́n. arábìnrin faramade olúwa ni kí n sọ fún ẹ yìí pé lẹ́ni sí ọjọ́ mẹ́ta three days ṣé tẹ bàbá ọ̀rọ̀ sí bèbè òní sí ọjọ́ mẹ́ta tí o bá kọ̀ ó ní òun olúwa òun á fi àmì rẹ̀ kó lè mọ̀ yí pé òun ni olúwa òun kan lánàá òun kan lónìí ṣe eré bàbá bá ṣì mọ̀ òun kan títí ọjọ́ ayé ó àmì fún ohun tí òun béèrè fún lọ́wọ́ òun olúwa. Sharababashivo. Oh, yes. Oh, yes. Says the Lord. Ah. Yes. Olúwa. Ah. Farabade. Sharababashivo. Tí o ba. gba ọ̀rọ̀ Olúwa gbọ́. Tí o gba wòlíì rẹ̀ gbọ́. Ìwọ yóò jèrè wòlíì. Sharababashivo. Oh, yes. Arábìnrin Faramade. Tí o bá pín ọjọ́ mẹ́ta just three days tí ìwọ kò bá rí àmì tí ó fi hàn yí pé olúwa ti gbọ́ àdúrà rẹ má gba ọ̀rọ̀ ẹnu èmi wòlíì gbọ́ mọ́ ṣáírà bàbá ṣí ìmọ̀ràn bàbá. Father. <laughs> Thank you because you are God. You are all I know. Continue to be God in my life. Sure. signs and wonders wey you e see na make you break the mirror. Pastor told me that within three days of my prayers, I will see signs and wonders. Hey, eh, Pastor talk Tokana. Mutiri, my prayers have been answered. Mutiri, Mutiri. Now, I need to see the pastor now. I better not go see pastor. Wait till tomorrow now. No. Ah! Hey! signs wonder mirror break god na your hand we dey o. Officer ẹ kú iṣẹ́ o ẹ sà sáwà ibi iṣẹ́ ni ilé ah, a lẹ́rù òfin bẹ̀. ẹ kalẹ̀ ọ́fíìsà. sí ìran kan bẹ́ẹ̀. ewu lélẹ̀. àwa kan kí ni. bullet kọ́ inú motor. yìí bullet rè. bullet. yes bullet. ọ̀gá ẹ wá wo kíní. Kenny, ẹ officer. Kenny, ọfíìsà. kíni ẹ ọfíìsà ẹ rà sá. bullet ni yẹn náà. bullet ni nínú ká yẹ. mo lè ṣàlàyé sá mẹkáníìkì mẹkáníìkì ni ah. mi sá then mọ́tò tẹ̀ ń customer mi kan you shut up your mouth. kò ń ṣe pé mi ló ní eh, mọ́tò. jọjọjọjọjọ máa rò pé please take as in any tó ní mọ́tò. arrest this man. ṣe sùn ṣe sùn. abeg move. Brother, please calm down. Come on, please calm down. You're under arrest. Kí ló ṣe? Kí lẹ ṣe? Ah, wọ́n kàn ẹ́pù èmi ni o. Ọlọ́run àbá wọn ṣe. Ah, wọ́n ẹ̀bù mi ni mo dáràn. ẹ ṣàlàyé no ẹ jẹ́ kí n ṣàlàyé ayé yóò ẹ ṣàlàyé jẹ́ kí n ṣàlàyé sà. appreciate ògo àti agbára ọlọ́run tó wà láyé yín tó láti ìgbà tá a ti pàdé yín oríṣiríṣi iṣẹ́ ìyanu ló ti ṣẹlẹ̀ láyé tèmi àti tìyàwó mi náà nípasẹ̀ yín àwa náà ti dọlọ́mọ láyé báyìí. Ah! ké lè mọ rè kí gbogbo ògo àti ọpẹ́ kó máa jẹ́ ti olúwa ọlọ́run elédùnmarè ló wà ní ká Pastor, thank you so much. You're most welcome. So as we as we have come today, we brought a little gift for the church. Eh, Alàgbà, eh, eh, anyhow, someone just called from uh, Iriabi Police Command. Wọ́n ní one car ká ọta àbọ̀mọ́ Faramade lọ́wọ́ Faramade? Yes, sir. Ah, kò yé mi bí báwo, kí ló ń fọ́tà bọ́ I don't understand, sir but àwọn ọ̀rẹ́ sọ fún mi pé ó náà ń bọ̀ wá sí orí òkè bíbá ẹ lálẹ́ àná láti wá jẹ́rìí sí agbára olúwa. Ah. yes. ọmọ mi kan ni wọ́n pè wípé ó wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. and uh, I need to to go there right now torí bí ló ń bọ̀ tí ó fi kò jàmbá tẹ́ bá my excuse me it's, it's okay. Uh, we, we understand. Uh, okay. So, ṣé òun àti oh, ìta wa ló wà pẹ̀lú àti ìta kò sí ẹni. am I there you? I am. Pastor Adelawa is here to see you. Hey, eh, it's like you don't want to see the man. Come here, come here, come here. Hey, is the pastor here to get you out of mail? Maybe. Come here. Anyhow, this is your daughter. Eh, A fẹ́ kẹ́ ẹ bá wa tẹ nínú bóyá ó máa lè jẹ́wọ́ fún yín nǹkan tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Faramade, tell me everything you think I should know about this allegation. Ìmọ̀ kankan ó pa ẹ́. I was on my way to the church. I've never seen the man before me, more. <coughs> Are you sure? Sure? I thought God has answered my prayers. That you could hear me more. Hear me more. <coughs> God has answered your prayers, Faramadi. But let us settle what we have at hand. and every other thing shall fall in place. Okay? Okay. Amen? Amen! Amen! Amen! Amen! Gbẹ́kẹ̀lé Olúwa kì yóò já ọ kulẹ̀. Adéyẹ kò bá mi sọ fún wọn pé mi mọ kọ́kọ́ pa mo ní Mi mọ kọ́kọ́ dáadé. It's all about to be said. anyhow gbogbo báwọn ọmọ wa ṣe interrogate ẹ the same thing náà ló tún sọ fún wa. ọ̀gá ọlọ́pàá ìwé mímọ́ ní ká wádìí ohun gbogbo dájú ká lè fi ìdí yìí tí ó jẹ́ òdodo múlẹ̀. that's right. ẹ ṣe wádìí yín bó ṣe tọ́ àti bó ṣe. ṣùgbọ́n dá mi lójú pé ọmọ dáadáa ní faramade. Christian Fúnṣe. Eshe, uh, we are not going to disappoint you. All right. Eshe, go. Thank you, sir. You're welcome. Eshe, go. Eshe. Où Adelawa? He is my pastor and spiritual father. Is he a true man of God? Yes. He is spirit filled. Through him, God performs signs and wonders. <laughs> and to some of us, is like a mini God. That is our man. Who? Adelanwa. He was a terrorist that terrorized thousands of people and sent a lot to their early graves. Wow. Uh -uh. Oh, go. ah ọkàrẹ my dear yes sir um, event planner sir ó Oh there, pé bí máa wà ókè pẹ̀lú pàtí mi tí mo fẹ́ ṣe. Ah, ẹ kò wo ni o ó máa gbà wọn sàn. torí mi ò pèèyàn tó pọ̀ o mi ò dẹ̀ nífẹ̀ẹ́ ibi tó máa wà choked up mo fẹ́ káwọn àlejò mi kàn fi free kàn jayé orí wọn kàn jayé sí mi lọ́rùn kàn gbádùn ẹ̀mí wọn torí ẹ̀ mo ṣe ní kó bá mi wábi tó dáa. ẹ mọ ṣẹlẹ̀ ṣáàmà ẹ kàn fojú bíbá yín ni o side bíbá yìí ó máa gbẹ̀rún bíi seventeen ibẹ̀ yẹn àwọn bíi eighteen ni ah. ṣayọ kọ́nà tó wà bẹ́ẹ̀ live band níbẹ̀ yẹn wà fún. ibẹ̀ ni màá dúró. bẹ́ẹ̀ ni sá. Ah, but arrangement wo ló wá ní fún àsun. Ah, ṣé bàbá aláṣọ yẹn mo ti ní kí yẹn lọ síta mo fẹ́ kí èéfín kókò máa rùn sáwọn àlejò yìí lára sá. kàrí kàrí. ẹ wá mọ̀ pé ó tún aṣẹ̀ ṣẹ́ wípò yẹn ó dáa fíwọ̀ ẹ̀yìn èèyàn pàtàkì báyìí kẹ máa já ilé tí omi kí atẹ́gùn àlàáfíà kó máa fẹ́ sí i lára. o ah, dẹ̀ tó rí yẹn sọ so o rí bó rí yẹn sọ àbí. ó rí sọ. kí ló wá rí sí arrangement yẹn. Mm, ibi ìbàyẹn wà òkè bẹ̀ẹ̀tì ní tèmi o àwọn èèyàn tèmi ibi tán máa dúró sí ni. ibi báyìí. ẹ ẹyin fa àwọn èèyàn ti ní wá káàkiri. kò sí problem ṣé n tó fẹ́ nìyẹn n tó fẹ́ nìyẹn ṣé bí sáwà òkè pẹ̀lú ẹ̀ tó bá sọ pé o wà òkè pẹ̀lú ẹ̀ kò sí problem ó oh, wà okay with me I mm. <laughs> bet tó wá sọ pé bí máa gba you. Say, gbogbo orí omi me èèyàn máa jókòó bẹ́ẹ̀ náà ni. àrà wa sàn. ó ga o wọ́n dẹ̀ ṣe sí dáadáa o ah, wonderful. ṣífẹ́ rọra ń bẹ̀ yẹn o. Eh, ah, kò sí problem so àwa náà máa wá sí máa wá ṣeré àbí. tẹ́ ẹ bá we. èmi rẹ̀ ọjọ́ máa my way. <laughs> you are making a mistake. We are... We're not making a mistake, girl. He was the leader of our gang. Before he found solace in the sanctuary of God, he was death personified. He betrayed us and disappeared into thin air after our last operation that we carried out in that that small town between Ibadan and Oyo, please remind me, what, what is it called? Fiditi. Bless Fiditi. Did you say Fiditi? Yes, Fiditi. We went in search of a turncoat who <sighs> absconded with a large sum of money belonging to us all. jẹ́wọ́. ọ̀hún náà post Ok, ni. okay there ọlọ́run aṣọ ẹ mo fọ ọlọ́run sọ ẹ okay there. ṣàròrà mo ti gbọ́ ẹ má sọ fún mi pé ojú ti ń ròyìn ojú olóró yìí ni kó wá ṣàtiwájú sí kò pè mí kó jẹ́ kí mo kó ti dé má fojú mi sọnù ìyàwó fọlọ́run sí i tó ń bọ̀ save joy kó take care kó ṣe jẹ́jẹ́ o ó dà o ó dà mọ̀ wá. báńkì dúró. ọ̀kadà transformer wà lára yín ó yá ẹ ṣáà dúró ẹ dúró o. kò ṣe jẹ́jẹ́ o ó dà o ó dà mọ́ yes ma. ẹ rọra. láti Èkó láti wá wọn wá oníbàárà wọn ni wá. láti Èkó ibẹ̀ náà lè wà ẹ ká lọ jẹ́ mi. ó ti lọ. sí mi látẹ̀kọ̀ náà wá ní kí n sáré kí n gbé mi. ẹ wọlé o. àwọn wo ni kò wọlé. àwọn oníbàárà náà. ẹyin méjì lè wá ọmọ gbáwó náà kí ní kò sí tẹ̀lé shut up. ààrẹ ààrẹ bẹ wọ́n ní ọjọ́ kan ní ẹni tó kú àti ẹni tó lù máa padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tójú bá kojú inú wa rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ojú kojú lẹ́nu arébísálà kò síbi kankan tó fẹ́ rí sálọ torí tó bá sáwò nílà ó wọ làwọn kí má bàa ná owó yìí mo ti gbé lọ sí báńkì fún ìtọ́jú. Shut up! Who asked you to put our money in the bank? Did we ask you to put it in the bank? Okay, okay, okay, easy girl. Easy girl. We're not here to kill anyone. But we'll take what rightfully belongs to us. Okay? Uh, thank you. Arabi Salam. Baloma arrange our flight back. treasure box ni mo wá mo fi orúkọ ọmọ mi sí ṣe rí kọ́kọ́rọ́ treasure box yìí ó wà lọ́wọ́ ọmọ mi ọmọ mi obìnrin. Um, ọmọ obìnrin yẹn dà ìjọ àdé kó kó fún wa ní kíyèsí treasure box. ìyẹn ti lọ school wọ́n èṣe lọ́sìn náà ni. What is the name of your daughter and what is the name of her school? Àníkẹ́. Uh, uh, àlépíà rẹ̀ lù ó wà ní City University. ó lè dárú fọmọ mi kí ló fọmọ mi báyìí. má sunkún àwọn ará àdúgbò àrò púpù kú ní ẹnu mi I don't like it o. ọ̀rẹ́ jọ ni wọ́n ó yẹ kó lóyún kọ́ yóò dọ̀wọ́ tẹ̀ kó máa wọlé sí. pé pé pé pé pé pé. dárò o àsìkò bá mi o. ẹ ẹ wò ó lọ ó ti nílò bàtìrì gan kó tó kú omi lé tẹ́lẹ̀ fóònù ẹ̀ náà. túpè túpè túpè túpè túpè túpè. ọlá tẹ̀lé àpẹẹrẹ wala o. Wala ka lọ. Wala o. Ẹ ti fẹ́ ká ní sùn. Ẹ rí owó náà. Àríbi sálà. Fóònù ọmọ yẹn ò lọ. Right?

gbèsè ayé mi tọwọ́ rẹ. cut the drama. kò sí iná lórí fóònù ọmọ mi kò sí iná lórí ẹ má pa mí. mo ṣe bí wọ́n máa rí ìgbà tí ìyàwó ẹ ò ti rí. kí ni mo fẹ́ fi irun sí? ti máa pa ọlọ́kùnkùn ọ̀pá mi. ọ̀gbọ́n ìbọn pẹ̀lú. mọ́tò mọ́tò ni mọ́tò lògùn. From Sniper, why did you do this? What about our money? We have the girl's name, we know her school, we have a phone number. We'll definitely get her. Let's go, babe. Our love, I want to know. we're making a fool of ourselves. Why did you say that? Because I know Aribisala would not give his daughter such amount of money. We can go to the school and confirm before we retire. But I am so sure, 100% sure that Aribisala would never, ever put such huge amount in his daughter's custody. So, could it be that we've been duped? Hmm. I think so. No, I don't think so. Uh, we shall find the girl. How? When? By who? Mm, come on, give me time. Let me think. I will give you the reply very soon. I trust you. <sighs> So. He didn't talk about the girl or the money ever again. And then he disappeared into thin air. We searched and searched for him, but we could not find him. <laughs> and so we gave up and left the country. And when we returned after about three years later, our man had become a respected man of God. He used our hard-earned money to build a church. And he started performing miracles. <laughs> bẹ̀rù bójú sá kúrò níbi kọ́ lọ fún wọn olúwa o. mo pàṣẹ níwọ̀n gẹ̀ẹ́tọ̀ wọn jẹ́ sọ ẹ̀mí dákúdákú kò fi ẹlẹ̀ kó wọn gbọ́. jésù olúwa wa àmín àmín àmín ẹ súnmọ́ ẹ pe orúkọ ẹ sí létí. ọmọlára ọmọlára ọmọlára àdúpẹ́ ṣeun olówó sagbára dọ̀tun ẹ ní mọ̀kadà síbú ẹ wá wò ó tún kú o àbẹ̀kọ́gbè tí mo bá lọlé mọ́ nítorí wá ti dájọ́ nǹkan ìsọ̀nà báyìí ó máa ń dákú ṣeré nì. bẹ́ẹ̀ ni ẹni ọwọ́ àbí tí nǹkan bá rẹ kọjá tí ló kù wá ìsánú wa. ṣé kẹ́lẹ́ mo rì ǹjẹ́ ní ìgbàgbọ́ àní àní tó bá di ọjọ́ ìbí ẹ̀ tó bọ̀ ẹ mú gbogbo owó tí wọ́n ná pátápátá bẹ̀rẹ̀ látòrí one thousand naira five hundred naira two hundred oh sorry hmm. hundred naira hundred naira fifty naira àtàwọn tó kẹ́ fi ṣe tọrẹ àná bẹ́ẹ̀ tó bá nílò ìrànlọ́wọ́ ìwé ọ̀tún ṣe hmm. ah, sorry yé hmm. tẹ́lẹ̀ mú rè. a lè má gbé lọlé. ẹ jẹ́ tó máa wẹ̀lẹ̀ sáyé ìjọba wọ́tọ̀ sáyé ah, ah, arábìnrin ìjà ẹ mú bọ́tì. ìjà ò ní ìgbàgbọ́. mo ní ìgbàgbọ́. kẹ́lẹ́ mo rìn. ṣé app ah, ẹ mú five hundred naira ẹ fún arábìnrin tó wà ní apá àlàáfíà yín ẹ̀yin ẹgbàá kẹ́ ẹ fi ra nǹkan ẹ dá padà fún ọ tó bá di ní ọ̀tún la. ẹ ṣe é ah, tó bá ti fi ra nǹkan fún yín nǹkan tó bá rà fún yín ẹ gbé fún arábìnrin tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù yín ìyẹn ìyá arúgbó yẹn òun ló ń bo ògbó yín mọ́lẹ̀ tí ò jẹ́ kẹta nǹkan tí ẹ wá ṣe nìyẹn tí ọlọ́run bá ti gba àdúrà yín kì í náà ti gbà. lọ gba àdúrà fún olúwa o Peace be unto you too, Pastor. I'm so happy to see you in the house of God. You're welcome. Really? Sniper? please don't call me that name again. I'm now Pastor Ezekiel Adelama. yeah. <laughs> Pastor Ezekiel. Yes, behold, old things have passed away. I am now. Shut up! Oh, because you don't want to lose your members? Listen, you can deceive them, but you cannot deceive us. Where's the fear of God in you, oh, Sister Elizabeth? Stop ranting, sniper. How is it even possible that a man gives what he never had? You talk about the fear of God? Are you a God-fearing man, sniper? Yes, I am the servant of the Most High God. He has chosen me to preach liberty and peace to this generation of mankind. I say shut up. Don't make me do what I am not supposed to do. Hmm? Pastor Ezekiel. And may devil forgive you. Now listen. Listen and listen God. You have 72 hours to give us back our money, our share. What money? Ah. what money are you talking about? Sniper, the money you collected from Aribisala's daughter, the money you used to set up this ministry. Listen, Pastor Isaac, sure you know me too well. And don't make me do what I am not supposed to do. You have just 72 hours to give us our money. Else, Fatih, Let's go. 72 hours, baby. We gave him 72 hours. But he came after us in less than 48 hours. And then we were rounded up by the police on false allegations. <laughs> and here we are calling off our heels in police cell. But trust me. Trust me. It is a seasonal movie. Nobody, no one can ever see the end. Yes. We've perfected our plans for escape. And very soon, we'll be getting out of here you just tell him whenever you see him that we are coming for him? Olùṣègùn Olùṣègùn ní bàbá ní bàbá Olùṣègùn Olùṣègùn ní ọmọ ní ọmọ Olùṣègùn ní ẹ̀mí mímọ́ Olùṣègùn ní olùṣègùn olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ọmọ olùṣègùn olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Jésù Olúwa wa. Àmín. Jésù Olúwa wa. Àmín. Jésù Olúwa wa. Àmín. Olúwa ní báyìí ẹ gbé ohun àdúrà sókè ṣáà ń lọ bàbá ṣáà ẹ pé jọ́ọ̀ ní ìgbà mẹ́ta. ẹgbẹ́ mi mímọ́ ò ní ìgbà mẹ́ta olúwa sọ ẹ wọ́n pe orúkọ jésù tó ẹ gbàdúrà sí olúwa gbádùn ibikíbi ah! gbogbo òkùnkùn tó ṣú rìbìrìbì ní orí ọ̀rọ̀ faramadé olúwa pẹ̀lú owó agbára rẹ̀ kó ká kúrò ní báyìí ẹ̀gbọ́n wa yeah! ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ní orúkọ jésù. Ow! Jésù ah, Actually, as a DSS officer, kò yẹ mistake here. Eh, I understand quite all right, but uh, àṣìṣe ò lọ́gàá. But the guy turns around by has been my mechanic for over 15 years and I trust him so much. Ah, ọ̀rọ̀ ta ìbọn là ń sọ nípa yìí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé <laughs> nǹkan tó lágbára ní lọ́dà òfin. I understand. Well, the fault is mine. Okay. Ah, nǹkan tẹ̀ ṣáà ń jẹ́ oyè wá ń sìn ni pé ẹ̀yin lẹni mọ́tò, ẹ̀yin lẹni ọ̀tá. Yes, it is mine. Okay, that's no problem. Uh, what about the lady tó ń rí pẹ̀lú ẹni tẹ̀ ní mẹkáníìkì? What about her? mi ò mọ kankan gbà ẹ bóyá girlfriend ẹ ni o bóyá ó pick ẹ on the road ni o I know nothing about her. so ẹ̀yin lẹ lọ ta yìí. yes it belongs to me. okay. Uh, then ṣé ẹ máa ṣetán láti sign undertaking pẹ̀lú wa. yes I'll do anything. okay uh, that's no problem. màá dẹ̀ ọ̀dọ̀ àwọn boys mi kan release eh, gbogbo àwọn eh, ọkọ àti ọ̀tá pẹ̀lú àwọn tẹ̀ ní àwọn èèyàn yín. okay thank you very much DPO. Thank you. Thanks so much. Eh? That's where they call. Mímọ́ mi, mọ́ ṣe Lédùmarè. Bàbá ọmọ àtẹ̀mí mímọ́ sáì. Olùtùnú jọ̀wọ́ sọ̀kalẹ̀. Praise the Lord. Hallelujah. Oh, Mother, we have been praying for you. We held a video for you yesterday I'm so happy to see you. Yes. <gasps> You are welcome. Thank God my prayers has been answered. How do you mean? You are the one I've been searching for. Sniper. Sniper. Yes. Ó ń ṣe mí, ó ń bá mi. A ti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó ń bá mi. mi ò, nǹkan tó ń sọ kò yé mi. didn't you tell me before now? Did we ever talk to this level? Did I ever knew you? You were a criminal. Yes. a criminal. I was. Listen very well. I didn't kill your father for just no reason. He was like every one of us, a thief and the killer. Your father was even selfish and he was a betrayer. Who are you? How dare you enter into my house like that? Justice Oyewole Fashawe. Yes. Um, mi ò rò pé mo mọ ìkankan nínú ojú yìí o. Eh, you're right. Eégún wọn ni, àmọ́ èèyàn wọn. Anyway, what can I do for you? God. What do you want? I said it. I said you're a good man. I need a little favor from you. What is it? It's about a case file. 1 slash 2349 slash 2015. Láàrin oníbàárà Chief Amos Odumbaku and the government of the Federal Republic of Nigeria. ó mà ṣe o kispa nínú please you think we're here to joke we don't have any time to waste just hand over the file and be free. free from what. from me. free from me. I am sure your life is more important than the file? I mean, you have guts. Gosh. Do you think you can coerce me? Old man, please don't make me do this. That file is here. Just hand it over to us right now. now. And don't make me do this. Aha. Lie quickly. Kò sent tó máa fi awọ ẹ̀ do. No weapon fashioned against me shall prosper. because there is no enchantment against the house of Jacob that shall hold akadila dínkù òdìdí ló dínkù òkú kì í paradà ní kòtò tí mi ò bá kú ibi tí gbogbo yín máa kú sí nìyí nonsense. not to be careless whenever we're going for operation. She doesn't listen, huh? She. could work on walk on yẹn dáadáa kó tó di pé òun to jáde pé ká lọ fi Look, I'm so, so sorry. I'm very sorry. The car had been due for servicing for a while. I just didn't know it would mess us up today. Because you're not being careful. Shut up, babe. You shut up. Please. Are you, are you, are you, mad or something? Hey, I said, Let me tell you, just pray that this act of yours will not spell doom for us. That's all. What are we going to do now? Anyway, let me drop the bombshell. You're not going to share this money right now. Huh? because we have to wait until the heat cools off. Huh? I'm broke, huh? So we keep the money with Harry. Alright, this fast guy. has disappeared with our money. What do you mean? It's like he has grown wings. would that have happened? Maybe the police. No. Have... No. He's not on the police searchlight. You guys want to know what, huh? I think, huh? This guy has run away with our money, huh? But <laughs> oh, trust me, huh? No problem, huh? <laughs> Ha ha. Ha ha. You searched for your father everywhere in vain finally trusting to feed it. So you killed him. You killed his wife. I took his money. I set up your church with it. I didn't take a dime from your father. I started my ministry with the help of a man I once helped. Spirit tells me to tell you that your problem is almost solved. And what problem did the Spirit tell you that I have? Um, I don't know. But the Spirit tells me that you should be prayerful. And that the problem you're having right now is not from your mother. Yes, your mother. For one reason or the other, she's not very happy with your wife. Sir, Your spirit tells me to tell you that when you get home, tell your wife to get for your mother a bag of salt and a piece of very expensive cloth. Give it to your mom. Then your problem will be solved. Yes. Excuse me. Excuse me. arákùnrin kí ló dé tó ń sá kiri kí ló dé tó ń sá fún sí olúwa ọwọ́ olúwa wà lára rẹ ọwọ́ ìmọ̀ sì ti tẹ̀ dandan ni àbí kó jẹ́ pé olúwa. killed my parents in vain. Your father took away the gang's money. But I don't know, Billy repair. Kí ló ṣe tó gbowó wa lọ? Ó

My father rented a treasure box in my name and deposited something in it. gave me the key, asked me to keep for him. I never knew what was inside. So, the money is still intact. What do you intend to do with the money now? I don't know. And you? <sighs> Do you want to kill me and take the money? No. It's blood money. I cannot. Besides, old things have passed away. I am now a saint, a newborn in Christ. alàgbà alàgbà alàgbà alàgbà gbogbo bíbà yìí ń ṣe ló dá páropáro àti pé àwọn mẹ́ta tí mo fi síbí nígbà tí mo wá bíbà yìí kẹ́yìn mi ò rí wọn bímọ. ìgbà mélòó ni ikú fi ń pa ni adániwáyé ti dárí ẹ̀ṣẹ̀ wọn jù wọ́n wọ́n sì ti ń sinmi láyà olùgbàlà wọn. èmi lélẹ̀ wọ́n ní kéré kí ni mo ṣe bí. Ah, kí ló ò ṣe kí ló ò ṣe ò wá bírà rẹ. kí ló ò ṣe kò dáhùn ah, èmi mà ní èmi ò jíṣẹ́ ọlọ́run àlàyé èmi ẹni ọ̀wọ̀ kí ni mo ṣe ń rúkọ yìí ọ̀tọ̀ràn mọ́ràn ọ̀rẹ́ àfin òkúkú tàfin àfin ló ń tanra rẹ you've allowed yourself to be deceived because your people call you saint you're not a saint saints are only God beloved ones those that have no blemish they have no stain they know God and God knows them those who are clean in all their doings báwo lè dá sí lè mọ́ ogún mọ́ ọ̀tẹ̀ tí yan ìwúrà òfin ní lẹ́mọ́ báwo lè dá ṣe lè rìn tí òfin ní dẹ́sẹ̀ tí òfin ní fojú dá tí òfin ní fi ẹsẹ̀ dá tí ò ní fi ọwọ́ dá tí ò ní fi ahọ́n dá tí ò ní fi ọgbọ́n dá tí ò ní fi gbogbo ara dẹ́sẹ̀ rárá àní báwo lè dá ṣe lè rìn tí òfin ní dé ìràmọ́lẹ̀ ẹ̀dá ọlọ́run kan mà náà gbogbo ara lè dá fi ń dẹ́sẹ̀. It is written that if my people that are called by my name shall humble themselves and pray and turn away from their wicked ways, I will hear them from heaven and forgive their sins and heal their land. And it is written in the scripture that if a man is in Christ, all things have passed away. Behold, he is new. Alaba, I'm a new born in Christ. Ó ti dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ó ti wẹ̀ mí mọ́. Mo ti ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Gbogbo aráyé ti ń wò mí bí òjíṣẹ́ Kristi kódà ó kẹ́ mi gbogbo ayé rẹ kó kẹ́ mi. ìkẹ́ ìkẹ́ you forgotten ìwọ ti gbàgbé ni ó ti gbàgbé gbogbo ẹ̀ṣẹ̀ tó dá nígbà àárọ̀ ẹ̀ ìwọ ti gbàgbé ó ti gbàgbé gbogbo èèyàn tó ti pa lẹ́kúnjayé ó ti gbàgbé gbogbo àwọn tó ti jẹ ó gbàgbé gbogbo àwọn tó ti jẹ níyàtọ̀ pátápátá. tí wọ́n pè ti fàyè mi fún Kristi èmi ò jẹ̀bi gbogbo ìjìyà yìí mọ́ èmi ò jẹ̀bi ìjìyà kankan èmi ò lẹ́tọ̀ọ́ láti wà ní ipò yìí. ìwọ rò bí ọlọ́run gbàgbé ni ìwọ ti gbàgbé nígbà tó o wá bí níjọ́sí ó ti gbàgbé ìran ńlá tá a fi ọ́ rí. ẹ ẹ kí ni ti tèmi ajá tèmi ò padà sídìí èbí ẹ. ìwọ ti gbàgbé ó padà sídìí èbí ẹ. ní ọ̀wọ̀ fílẹ̀ ìwà sọ̀rọ̀ yìí. Ah, bàbá àgbàlagbà ẹ èmi ò rò pé màá yín lábẹ́tẹ̀ mọ́ láéláé ẹ gbà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ah, ẹ má gbé yẹn wá o ẹ má sọ fún mi pé wàá ń bá mi sọ̀rọ̀ Jésù gẹ́gẹ́ mi máa bọ̀ ní ṣọ́ọ̀ṣì ògùn di ibẹ̀ yẹn mú di bí mu ni ẹ jẹ́ ká wà lábẹ́tẹ̀ bàbá o Sátìngò. Mo fẹ́ gbé iṣẹ́ kan fún ẹ. Ah, àwọn tí ń jẹ́jú yín gbòòrò. Ọlọ́run kò lè wọ̀. Táwọn church kan ló ń gbé mú báyà bí. Ládùúgbò yẹn ṣe mí lákùtọ̀ yẹn tẹ́ ń ṣe mí lákùtọ̀ ló ń lóyin ẹgbàá church wo ni. Ibo náà wà ẹ̀sọ́ bẹ̀ fún wa ká lọ kó wọn ká lọ pàtí wọn. Ẹgbà bẹ́ẹ̀ Ọlọ́run yóò mọ̀ yín ni. Bàbá àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ Jésù tó ni. Tí wọ́n fẹ́ bá wọn ni ẹ sọ bẹ́ẹ̀ fún akálọ́ báyọ̀ wọn jẹ́ yàrá. Sọtíngo. Bàbá o. Mi ò rán ẹ sí church. I want to send you to some people. Àwọn tí wọ́n fẹ́ bà orúkọ rẹ tí Kristi fún mi jẹ́. Àwọn tó fẹ́ bà orí ọ̀fẹ́ mi jẹ́. Àwọn tó fẹ́ sọ ẹni mímọ́ mi di ẹni ìdọ̀tí. Tó fẹ́ sọ ẹni ọ̀wọ̀ mi di ẹni àbọ̀ àwọn wèrè wo nìyẹn bàbá ẹ sọ orúkọ wọn fún ẹ jẹ́ kí lọ ṣiṣẹ́ wọn ah, máa ṣe wọn ṣàpṣàpù ń sìn. Daliz àti Fati. bàbá fẹ́ kọ́ra bá mi fi ìjàmbá ráńpẹ́ ṣe wọn kán wà ní ìhàmọ́ ní àtìmọ́lé kí orúkọ rere tí olúwa fún mi má fi bàjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà ẹ́ bàbá àwọn ti jẹ́ tí wọn kò sọ̀rọ̀. mo ṣe yẹn kó má bàa fi èérí pa orúkọ Kristi mọ́ mi lára ni mo ṣe yẹn kí ẹnu ẹ̀gàn má bàa kan orúkọ Kristi ni kó má bàa tún kan Kristi lágbélébùlẹ̀ kejì ni mo ṣe ṣe bẹ́ẹ̀ àfi kí kí kọ́lọ́run darí tèmi mi ò mọ̀. bí ẹ̀ṣẹ̀ kéré bí ọmọ náà gùn ó di dandan kí ẹ̀dá ṣe òdiwọ̀n rẹ̀ don't wait till God asks you to depart from him you are an evil worker you are a devil you are not a saint. kí ni màá ṣe kí ni màá ṣe tí màá fi ojú rẹ Ọlọ́run kí ni màá ṣe tí màá fi rí ìdáríjì ẹ̀ṣẹ̀ tọrọ. Ore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ tọrọ oore ọ̀fẹ́. bá mọ̀ ni mi ò bá ti máa ṣe é ká ní mo mọ̀ ni ajá mi ò bá ti máa padà sídìí ìgbé ẹ̀ olúwa. behalf of Saint Orphanage Home, we say a very big thank you. I really appreciate it. Thank you, ma. Um, a dúpẹ́ lọ́wọ́ yín, ma. Ẹ ṣé gan-an. Àwọn ọmọ yẹn náà ní ká máa dúpẹ́ lọ́wọ́ yín. Um, but kí ló dé tẹ́ ṣe lọ́pẹ́ fẹ́ rán ọmọ yẹn? Maury. Are you sure? Yeah. Oh, Thank you very much, ma. Thank you. Are you sure? Thank you.